mi gan mọ̀ pé ìbáàdà àwọn mùsùlùmí olówó hmm. pé wọ́n ń sọ̀rọ̀ lórí rédíò inú ramadan ni <laughs> la ilaha illallah eighty some tàbí ninety percent ẹ̀rù inú ramadan ló mọ̀ hmm. sóye a sì fẹ́ káwọn èèyàn kí wọ́n kí wọ́n gbàgbọ́ yẹ̀sìn hmm. tẹ́ ẹ bá kéde wáàsí nínú mọ́ṣáláṣí fóṣù mẹ́ta nígbà míì pé lọ́sù mẹ́ta ni wà sí yóò wáyé o hmm. ẹ wá ń kéde gbogbo gbà ẹ ń sọ fún ọ gbogbo ọ̀tẹ́ ìsìn sọ́lá lẹ́ ń sọ fún ọ hmm. program yóò wáyé o sẹ́mínà rẹ yóò wáyé o hmm. ẹjọ́ òdìdó rẹ bá jókòó. bóyá lè rí ogún èèyàn. àwọn èèyàn bá tún ní wá. ẹ wá wo rédíò ẹ wá wo mídíà. so lásìkò kan náà ẹ máa bá èèyàn bíi èèyàn bíi five million ten million. ó dìpẹ́ǹd lórí bí iléeṣẹ́ rédíò bá ti jìnnà sí lẹ́ẹ̀kan náà káwọn èèyàn wá náwó eléyìí tí ò ní ládá ẹni tó sọ̀rọ̀ kò ní ládá ẹni tó náwó kù. àwọn tó gbọ́ gan. àwọn tó gbọ́ gan. kò ní ládá wọn kù. kò ní ládá wọn kù. Hmm. so gbogbo àwọn nǹkan wọ̀nyí kí ló fi táwọn èèyàn jáwọ́ ń bẹ̀. Hmm. kí ló fà táwọn èèyàn jáwọ́ ń bẹ̀. Hmm. àwọn kan tí a ní bùkátà sí láti pè àkíyèsí nìyẹn. nínú nǹkan tí Naam, nínú tí a tún mẹ́nu bá, èyí láàrin ìṣẹ́jú péré tó tó kù. Wọ́n ní tí máa ń ràn yàn lọ́wọ́ sábàbí tí máa ń ràn yàn lọ́wọ́ hmm. ẹ jẹ́ kí n lọ síbi sábàbí yẹn. sábàbí tí máa ń ràn ní lọ́wọ́ eh, láti jẹ́ kí iṣẹ́ rẹ tó lè máa dúró lọ́wọ́ èèyàn kéèyàn lè máa rí i. èèyàn ní bùkátà àti jẹ ọkàn ẹ̀ lógun. Hmm, hmm. ẹ̀bá wo náà èso ń bọ̀ kan sọ̀rọ̀ èso ń bá ọkàn èèyàn ń bá sọ̀rọ̀ téèyàn bá dá jókòó èso súnmọ́ pẹ́pẹ́ kí wọ́n jọ jókòó ni. láàyè láàyè láàyè tó bá di pé èèyàn pé méjì tánjọ jẹ́ olùsínlọ́hun hmm. èsù náà orin ìsẹ́yìn díẹ̀ hmm. sóye ẹnìkan tó bá jókòó báyìí tó bá doríkodò hmm. kò sún lọ́wọ́ ìrònú pé ṣé kí n sí àbí má ṣe ni èsù ní ti ń gbà mọ́ràn èsù sì lè borí tó bá pé dáadáa ni ó lè ní má ṣe kí lọ́nà rẹ̀ láàmú sí ìyẹn nílò ní ṣe àbí dáadáa yẹ yóò sún àwọn ènìyàn gbàmẹ́ntì gbà mọ́ràn tí ti pàbúrú ni ṣé kò ń tàbí kò mọ̀ sí ìsúlẹ̀ borí lọ sí è lágbájá ṣe ó mu jẹ kò sí tó burú bẹ́ẹ̀. ó ṣe ó mu jẹ kò sí tó tẹ̀yìn ẹ̀yọ èyí tó gbówó àwọn èèyàn lọ́jọ́ ní nígbà tán mu torí ìbò náà ní rìn káàkiri mu èyí tó gé àwọn èèyàn lórí jọ ní ìbò ní ti ń lọ ní ti ń bọ̀ nínú mẹ́sìsì ẹ̀hún tẹ̀bí wákàtí mọ́lé bí dọ́nẹ́ta ni ṣé tó gé kọ́ bẹ́ẹ̀ èṣù lè borí òun náà hmm èèyàn ní bùkátà sí àti di àmúre kó dá hmm. kí ọkàn kó sì mọ báwọn ẹni ọlọ́run ọba rìn kójọ́ rẹ̀ wọn hmm. káwọn ọ̀rẹ́ ọlọ́run ojọ́ rẹ̀ hmm. bó ni yóò ti jẹ́ ni ọlọ́run nígbà tó jẹ́ pé àwọn ọ̀tá ọlọ́run ní bá rìn tó a máa rí bẹ́ẹ̀ nínú ìgbésí ayé èèyàn gangan ni. àlùyáwùlá àlùyáwùlí kò lè rí bẹ́ẹ̀ nínú ìgbésí ayé ọmọ èèyàn gangan. bákan náà ó ní pé téèyàn bá wá dá yàtọ̀ sí tó jọ̀ràn yàn tó bá pinnu kó n fẹ́ bẹ̀rẹ̀ sẹ́ẹ̀rẹ̀ kan kọ́mọ́ bù kọ́ máa bù kán jẹ púpọ̀ tayọ. Hmm, kọ́kọ́ máa mú díẹ̀ hmm, díẹ̀. bẹ́ẹ̀ ó dáa púpọ̀ jù. aláàtú. ó dáa púpọ̀ jù. ẹ wo Ramadan nísìn àwọn hmm. yòó tí ì fi àdẹ́dálẹ̀ kan lẹ̀. wọn ní náfìlà òru tòní ọjẹ́ aka mẹ́rin sálámà méjì. sóye sóye òun fi lẹ̀ ọkàn dínkù díẹ̀ ni. ẹni tó bẹ́ẹ̀ ṣe tó bẹ́ẹ̀ kí raka mọ́kànlá lápèjúwe. tó ẹ ti kó bá. ni ó ṣe mẹ́rin. tálàfẹ́ rẹ̀ débẹ̀. ẹ ti kó níjọ́ tí a sọ pé náfìlà òru tòní ọjọ́gún hmm. sálámà mélòó sálámà ti wíìkì tó jẹ́ pé ọla àti kí mẹ́rin àbí márùn-ún tó sì kí wítìrì wọ̀ pé nígbà pé ìyẹn tó kó nira bánu. ẹ̀sùn ọ̀sùn ti kó wa wá kan náà. la ilaha illallah. so o yẹ kí ìwọ̀n ṣe nǹkan tó bá rọ̀ lọ́rùn hmm. nínú kílẹ̀ òru. ọlọ́run gan sọ ó ní fata olóha mọ́sítátà àti. bẹ́ẹ̀ni so eléyìí nísìnyí kò síbi kankan tí wọ́n gbé wọn tán fẹ́ gbé wọ̀. tẹ́wọ̀n àti eléyìí mọ́ ó ti ràn eléyìí máa nàbí náà ni. Hmm. sallallahu alaihi wasallam. so nínú àwọn orípa tó tún eh, tààtún lè rí naam àdásìkò ti lọ ní. ẹfẹ mẹnu bá ẹ mẹnu bẹ ọkàn sí. tàbí káàdì ẹ. ìdàwámù ìtìsọ́ọ̀lì kọ́ọ̀lì lè kọ́ àlèkè. ó da kọ́kàn yẹn wà pẹ̀lú ọlọ́ hmm. hmm. tí tó bá rí dáadáa hmm. kó gbé ah Allahu Akbar Allahu mà ṣeun. kọ́yẹ́ pọ́dọ̀ ọlọ́run ọkùnrin kọ̀ọ̀kan lọ ara tí ìrìn máa pàdé ní tẹramọ́ṣẹ́ rẹ nìyẹn tó bá ká àbúrú ló ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run ọkùnrin kọ̀ọ̀kan lọ pé Allahu Akbar inna lillahi wa inna ilayhi raji'un Hmm. kì í sọ̀dọ̀ èṣù kì í sọ̀dọ̀ èèyàn kì í ayé lọ́kàn yóò kọ́kọ́ hmm. gbogbo ẹni tí yóò bá ti tẹra mọ́ ìbáadà ọ̀dọ̀ èṣù lọ́kàn yóò kọ́kọ́ lọ hmm. kan lọ́kàn yóò kọ́kọ́ lọ ọ̀dọ̀ àwọn kan ọlọ́run ti ọlọ́run àdá ikùn èmi tí mo dá yín mo mọ̀ tá yín ó lè sẹ́ ó nǹkan tó bá ọ̀tọ̀ ọ̀ ń báyẹ̀ yí lọ́tọ̀ ó tún sẹlò ní tí èso ọ̀tà tí wọ́n pè lọ́tà hmm. ọ̀tá gan tó wájọ́ tà pé iná ṣètọ́ lakum àdó fàtẹ́kẹ̀dọ̀ àdówà èṣù yẹn ọ̀tá yín ni ẹ mú lọ́tà ọ̀rọ̀ mẹ́lẹ́yìn gan lọ́tà hmm. hmm. ọmọ adáwọn tí èso ọ̀tà lọ agbógun tì tó ń lọ́tà rẹ bóyá olóhùn sí báyìí bóyá olóhùn ràn báyìí bóyá yóò sọ pé alhamdulillah lẹ́dí bẹ̀rẹ̀ ìmọ̀ ti rí tàtí mo sọ ìfà ah, mo dúpẹ́ fọ́lọ́mọ tó yẹ pé àánú ẹ̀ ní gbòdì ẹ̀mọ́ ti máa rí dáadáa hmm. tàbí bá ti ń kọ́ alhamdulillah ala kulli hal hmm. ah, ọlọ́run ní ká fọpẹ́ fún méjèèjì alhamdulillah ló bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni so ara pé ọkàn wà pẹ̀lú ọlọ́run ẹlẹ́dàá nìyẹn hmm. subhanahu wa ta'ala Jazakumullahu khairan. Ọkọ̀ mọ́ta àṣàyè ibada ní ìrọ̀rùn fún wa ọ̀. Ọmọ jágẹ̀ rẹ̀ láti àríkìyà mi. Àmì nìkan fàyàkùn. Mo nígbàgbọ́ pé ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa, ẹ ti láǹfààní láti di àwọn koko kan sí kejì mọ́ nínú ohun tí wọ́n ti ń bá wa sọ láti ìgbà ìwá ẹ pè wọlé o ẹ pè wọlé síwájú kó tó di gẹ́mọ̀ pè wọlé ẹjẹ ìyàbára mo fẹ́ dọ́gbọ́n ṣe ìkéde ráńpẹ́ kan ẹrú ọlọ́run kan ni wọ́n ń kí jẹ̀mọ́ àmùsùlùmí kú ọdún ìtúnú àwẹ̀ yìí ẹni náà sì ni wọ́n sọ lọ báyìí pé èmi alhaji abdulgani ìtayọ àfọlábí alájọ lówódé lógúnmọ̀ṣọ́ ni mò ń kí jàmáà mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin pé a kú ọdún o a kú ìyèdún o ẹni wa yóò ṣe púpọ̀ ọdún láyé insha Allah dúrótì ìlà mo tún kí gbogbo ọmọ ìjọ ansarudin lọ́mọdé àti lágbà tó fi mọ́ ẹgbẹ́ ìfẹ́ dayọ̀ alájọ cooperative nílé ewé ògúnmọ̀ṣọ́ láì yọ ẹgbẹ́ alájọ ojoojúmọ́ nílùú Ògbómọ̀ṣọ́ àti àgbègbè rẹ̀ náà sílẹ̀ bákan náà ni wọ́n tún ń kí ààrẹ aláṣà pa Jacob ìyàndá akínọlá kejì àti gbogbo ìdílé aláṣà pátápọ̀ wípé a kú ọdún a kú ìyèdùn ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ọdún láyé àti láàyè wa insha bákan náà ni wọ́n tún kí gbogbo ẹ̀yin oníbàárà wọn Ah, tí ẹdìjọ́ ń da owó papọ̀ yìí pé a kú ọdún o wọ́n ṣe ládùúgbà fún yín pé iwájú iwájú ni ẹnì kọ̀ọ̀kan wa yóò máa lọ lágbára ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n tún kí gbogbo mọ̀lẹ́bí wọn pátá po ipe wọn kú ọdún wọn kù yìí dán Allah kò ní fi eléyìí ṣe àṣemọ fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ a ó sì tún máa lékún lówó lọ́mọ láyọ̀ lálàáfíà àti ní ìdùnnú síwájú àti síwájú sí insha Allah èmi alhaji abdulgani èmi alhaji abdulgani èyí táyọ̀ afọlábí alájọlówódé lógúnọ̀ṣọ́ iná ni wọ́n ń kí jama mùsùlùmí jákèjádò ayé bẹ́ẹ̀ ẹ̀yìn èèyàn ẹ jẹ́ kí n ṣe ojú òkú kalẹ̀ láàrin ìṣẹ́jú ráńpẹ́ zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight ẹni tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ ẹni tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ láti àsìkò díẹ̀ wá sẹ́yìn àwọn náà ni Sheikh Ustaz Sulaiman Ajimati tí wọ́n jẹ́ olùkọ́ni yan lecturer láti College of Education Òró nípínlẹ̀ Kwara ìpè tí wọ́n lọ́ọ́ lọ́wọ́. Wa alaikum assalam wa rahmatullahi ọkọ̀ yín bí ẹ ti ń pè yín. Adébèjì Yẹmẹ́ni láti Oníkókó, Oríkè Happiness láti Oníkókó. Tọ́ọ̀.

bàtà bello ààrẹ máa ní alága ògùn àtọ́para ọkọ̀ ògùn hmm. ilé àtijọ́ nínú àwọn pé wàá kó ojú ẹ̀mí ìṣẹ̀ ọ̀kan rẹ̀ mo sì jẹ́ àbá àti áká bàtà olùkúkú ọ̀rẹ́ happiness ó kí wọn ọkọ̀ ọdún ẹ̀mẹ́sọ̀pọ̀ rẹ̀ ọ. àmín àmín. mo sì ṣe ìyàwó mi náà ó kó ọdún nínú gbogbo tààrí tó dáná ọlọ́wọ́ ẹgbẹ́sẹ̀ olóore lórí àwọn ọmọ rẹ̀. àmín àmín ẹ ṣé adúpẹ́ o. ó ti gbogbo yẹn kú ọba ọdún kò ní bàjẹ́ o. o happiness láti olùkókò ẹ̀yin èèyàn bí ẹ ṣe ń pè wọlé ẹ láǹfààní láti mọ̀ kí àwọn èèyàn yẹn bákan náà tí ẹ bá tún ní bí ìbéèrè kan àbí kejì tí ó ní ṣe pẹ̀lú ohun tí wọ́n ti bá a sọ sílẹ̀ hùn ẹ lè béèrè lórí ẹ̀ àbí nǹkan míì tọ́já sí pé yóò mú ìtẹ̀síwájú àti ìlànà bá wa lórí àlàámọ̀rí ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ lọ́wọ́. aleykum salaam wa rahmatulah ọkọ yín. ó kọ̀ ní

táwọn láàrin kú ọdún ẹ̀mí wọn gbọ́kọ̀ ọdún. àmín. tó ẹ ṣe àdúpẹ́ wa ní o. kò ẹ ṣé o. ẹ ṣé o àdúpẹ́. zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight. Ah, sheikh ẹ ṣe àdúpẹ́ o jazakumullahu khairan. ẹ lọ́rùn. Wa alaikum assalam wa rahmatullah. Alhaji Muhammad Gàdé Alẹ́ ló wà lẹ́yìn. Tọ̀ láti bo. Láti kí òwúrọ̀ ọ̀gá sámọ̀. Tọ̀. Tọ̀ aláríkọ̀ ọdún. Ẹ ṣé o. Ọlọ́jà àtọ́kọ̀ rẹ o. Amin amin. Àti àgbàjì ọlọ́dọ̀ ní ìlú. Ẹ ṣé o, insha Allah. Ẹ bá ní tí ìtàkùn ajé wọn ti yẹ o. Wọ́n ń gbọ́ o. Wọ́n fi tẹ lábáwọ́ fáìsàn. Yes sir. Ọlọ́run ẹlẹ́sìn fún ọ. Àmín hmm. àmín. Mo kí ìdílé ìyá mi ní ìfẹ̀lẹ̀ tó ọlọ́run jẹ́ ọdún o. Mo kí ìdílé ìyá mi ní ìdílé ọdún o wọ́túnkì ìdílé náà nílé abẹ́fẹ́ ọlọ́jà àtọ́pọ̀ ọdún òun. àmín àmín. wọ́túnkì ìdílé náà nílé ìfẹ̀rẹ̀ ọlọ́jà àtọ́pọ̀ ọdún òun. àmín ẹ ṣé wa dúpẹ́ o. ọmọ onígbà púpọ̀ ní ní àdúgbò mùsùlùmí ọlọ́jà àtọ́pọ̀ ọdún òun. àmín ẹ ṣé wa dúpẹ́ o. àti bàbá wa ìmáàmù àgbà gbogbo yòókù ọ̀dọ́. ọ̀dà bàbá wa gbọ́. bàbá wa pàkó yìí. Hmm àti bàbá wa mufasiru hmm. gbogbo wa pátápátá àti àwa o eh. ìyàwó mi ní àwọn ìsìn máa tún dé lò ọlọ́wọ́ jẹ́ lálùbáríkà o. ẹ̀lọ́ ẹ̀lọ́ bàbá ẹ ní kí kábíyèsí àbí. bàbá wa kábíyèsí hmm. àti bàbá wa kábíyèsí. ọlọ́pàá ni bàá pé kí n fi wá gbé yín lé. bàbá wa sọ̀rọ̀ tí gbogbo ẹ̀ ọgbọ́n ọ̀ṣọ́ hmm. alahaj muhammadu jimma ọládùnní oyèwùmí agbadunbádé kẹta jp col efrllc kábíyèsí. ọ̀dà iṣẹ́ adúgbò ẹ̀ o <laughs> ẹ ṣé o bó tilẹ̀ jẹ́ pé nígbà tí ẹ dákun ọlẹ́sọ dákun ọbọ̀ ẹ fi wélò sí <laughs> ọmọ balùwẹ̀ náà <laughs> ẹ ṣe adúgbò ẹ̀ bí a ṣe ń múra wẹ́rẹ́wẹ́rẹ́ yìí láti máa kangara wa kó lórí ètò ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti bá a sọ tó jẹ́ olówó ibi èyí ẹjá dìímọ́ ẹjá dìímọ́ fún àǹfààní ara wa ni ká má jẹ́ kí ayé yìí kó lékè nǹkan tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ lẹ́nu ìwà ẹ̀ lọ́wọ́. salaamaleykum. waaleykum salaam rahmatulah ọkọ yín. happiness náà ló padà wá mú kí ilé kan kàrú eh, ẹ fẹ́ kó wa ní fàgídí gan-an àwọn èèyàn pọ̀ ẹ lọ́wọ́. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. bala abdulrasulu láti orílẹ̀ mi ni o. naam. ẹ̀kújẹ́ mi ta mú kí gbogbo ọmọ nàìjíríà lápapọ̀ wọ ọdún àkúyè gan. ẹ ṣé o. ẹ̀yin mú kí gbogbo ọ̀rẹ́ o. àmì ọlọ́run. àti gbogbo ọ̀gbìn ṣèṣì lápapọ̀ hmm. àbọ̀ ọdún. Hmm àti gbogbo ògbómọ̀tọ́ lápapọ̀. ọ̀dà iṣẹ́ àdúgbò ọ̀hún àmín iṣẹ́ àdúgbò ọ̀hún. àti ìtàkùn wa hmm. sulaiman adébọ̀sí ọjà àdéhùn ọgbẹ́ o. àmín àmín. àyíkádùn wọn báyìí ọlọ́run àlè tọ́lá ọlọ́jà agbára wọn pẹ́pẹ́pẹ́. àmín ọkùn fẹ́ẹ̀kùn. àgbáríkà ara wọn ọlọ́run ojú yóò rọ ọlọ́run. àmín àmín. títà wá sí bí àwọn ọmọ wọn ọlọ́run ojú jùlọ ẹ̀rọ ọlọ́run. àmín àmín. wàrà fàánàwó mọ̀nìkánná. ìzákùnlọ́ kẹrà àmín. náà ẹ ṣe àdúgbò àwọn wàhálà ìlú sálámù tìlà mi ò ní mú ìpè kankan mọ́ màá rọra máa ṣe bẹ́ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ máa múra àṣẹ ustaz Sulaiman Ajimati tí wọ́n jẹ́ lecturer láti college of education òró ìpínlẹ̀ kwara àwọn náà ni wọ́n ti dá wa lẹ́kọ̀ọ́ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò tí a pè ní ọlọ́pẹ́ ni wá. alhaji abubakar taofik di thousand nídìí abẹ̀bẹ̀ lọ́gbọ̀n àṣọ àmọ̀ ṣe bẹ́ẹ̀ àmọ̀ kú ṣe púpọ̀ rẹ o musab lọ́jà gbó. àṣẹ bẹ́ẹ̀ àbí kí n máa pé ẹjẹ́ máa ṣe bẹ́ẹ̀ kí n máa kí n pé jẹ́ ṣe púpọ̀ rẹ̀. bàbá àrẹ̀mọ́ ìrọ̀rùn àgbẹ̀ bàbá ẹkú gbẹ́ngbẹ́lẹ̀ a òkú ọdún akú àsìkò yìí. Alaji aláàjì ajé ni kókó ajé dọ́là á kú ọdún o. aláàjì abdulgani afọlábí èyí táyọ̀ alájọ lówó dé akọ̀dún bàbá. garba yusuf ní kiri bàbá ṣéwù kókó ọlámbẹ̀ náà a kú ọdún o. ọba á àfa abdulai hakim abdulsalam alágbòde ẹ̀rẹ́sàlà ọlọ́gbọ̀n ṣọ àmàkù ọdún ṣe rí ní irú àsìkò tí a wà yìí.